náà jazakumullahu khairan sheik jazakumullahu khairan nínú àwọn ìbéèrè tó tún wà ń bí níbèrè sí ìbéèrè wọ́n ní bó ti jẹ́ pé ń bẹ nínú tọ́tọ́ fún mùsùlùmí láwọn èèyàn tí ọba náà pa láti fún wa láti máa pa kàkà tó di pé á jẹ wọn àbí láti máa dú gẹ́gẹ́ bí gbígbé ọba fẹ́ jẹ wọn wọ́n ní ẹ dákun ẹni tí ó dẹ tàkúté àbí ká pè ní nàǹfà nàǹfà ọlọ́mọ ń pè ní nàǹfà náà àbí tàkúté wọ́n lẹ́yìn tó dẹ́ sínú oko àbí tó tiẹ̀ dẹ́ sílé náà ni látàrí pé ó wá fi gbólóhùn bìsìnlá ó fi dẹ tàkúté yìí ìgbà tó padà wá débẹ̀ ó padà wá di pé tàkúté tó dẹ yìí ẹranko tí ó rí àwọn ẹran tó kó tí ọba aláàṣẹ ní àláàrí láti jẹ ni tàkúté yìí mú ó sì mú nímú pé ó sì pa síbẹ̀ wọ́n lè dákùn ìjẹ́wọ́ ẹran báyìí wọ́n tọ́ láti jẹ ìzọ́kùn lọ́kọ̀yọ̀. فجزاكم خيرا ọ̀rọ̀ nípa ẹran tí a bá jẹ àkótí fún hadisi òjíṣẹ́ Muhammad hadisi wàdí ibn Hakim ìfọ́síwẹ́wẹ́ àlàyé ó wá lórí ẹran àgbẹ̀ àbí ẹran tí èèyàn máa ń pa bóyá pẹ̀lú tàkúté ni àbí pàkúté sì ni àbí pẹ̀lú ọ̀nà míì lè jẹ́ ẹni tí ń fajá tí ń fi ń dẹ̀gbẹ́ àbẹ́ni tí ń lo ẹyẹ àṣá àbẹ́ni tí ń lo kúmà àbẹ́ni tí ń lo ìbọn àbẹ́ni tí ń lo aró ọfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdìsí òjíṣẹ́ ńlá Muhammad àwọn sàbẹ̀ kan bẹ́ẹ̀ tó ṣe pé ẹran bẹ́ẹ̀ làwọn fi ṣe iṣẹ́ gẹ́gẹ́ náà ni hadithu abi sa'laba al-khushani radiyallahu ta'ala anhu wa anhu sahabati ajma'in àwọn ìfọ́síwẹ́wẹ́ àlàyé ìbẹ nínú hadithi àwọn usul asọ́yì ìpìlẹ̀ tí wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa ìjẹ̀gbẹ́ àbáwọn ẹran àgbẹ̀ nínú ẹ̀ òun náà ní tàkúté tí yẹn máa ń jẹ tí yẹn bá jẹ tàkúté kó tó jẹ ọwọ́ àti bísímìlà tàkúté yẹn wá mẹ́ran ìjẹtẹ̀ràn yẹn bá kú ìjẹ́ yẹn lè jẹ eléyìí níbi àlàyé tí ẹran yẹn bá kú tó bá ṣe pé kò yọ ẹ̀jẹ̀ irú àwọn tàkúté tí ó kàn mú ẹran ó lè lọ fún un ní ọrùn àdúgbò tẹnu rẹ̀ tí ò rí bí mímọ́ ìgbà tí ó dèbè ẹran ẹran ti kú bísíláyọ̀ ọ̀ràn ò kò ní jẹ́ o torí pé ìdájọ́ rẹ̀ ó jẹ́ ìdájọ́ alwakiyo tọrọ ọba ni wọlímọ òkú dátú ẹ gbọ́dọ̀ jẹ ẹran tí nǹkan rí lù má lẹ́nu ẹran tí nǹkan rí tó rí lù má lẹ àwọn ẹran tí èèyàn gbọ́dọ̀ jẹ olùwàsálàyé ẹ nínú Suratul Maida. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأذان ذلك فسق àwọn ìran ìwọ ẹran téèyàn gbọ́dọ̀ jẹ láyé àyíwá sàlàyé ìnàmà harrama aleikum alimẹkata ìnàmà harrama aleikum alimẹkatu alimẹkata ọlọ́run bá ní ìwọ ni òkú bẹ sí ẹ gbọ́dọ̀ jẹ wọdẹmà ẹ̀jẹ̀ ìwọ ní sanko ndọmbọrọ wọdẹmà wọlẹhìmẹlì kìnzì ẹnì ẹlẹ́dẹ̀ ìwọ ní ẹ gbọ́dọ̀ jẹ wọlẹhìmẹlì kìnzì wọn máa òhìlẹ lẹrẹ yìí àti ẹran sáà pé ìkékù pèsè ogun ẹẹ hmm. kìnìkan lórúkọ kìnnì kan gbogbo ẹran tá dúdú kú dùn tá pèpèkúpè tí wọn torí ọlọ́run ọba dùn wọn di sórúkà mẹ́ta ni wọn ní kìnnì kan ẹran ẹ bọ òhìnlẹ̀ lè rẹ ìlera ẹ gbọ́dọ̀ jẹ́ èyí tó kàn wá láàrin wọ́n ní mọ̀ òkú dátù ẹran tó ṣe pé nǹkan tó wúwo orelu mọ́lẹ̀ nǹkan tó wúwo tó relu mọ́lẹ̀ yìí lábẹ́ tàkùté ló wà àyàfi ọ̀làdìgbà tí mọ́tò bá gbẹ ẹran mọ́tò tó gbẹ ẹran tí wọ́n bá fi rí idú kẹ́mẹ̀ tó bọ́ kẹ́jẹ̀ mi sí lára rẹ̀ tó bá ti kú tán àwọn àyà ẹ o ti kú orí mọ́tò lọ́gba ọ bọ̀bẹ ọmọ wa dù lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ ti kú tán kọ bọ̀bẹ o àmì ìtú ti pé mọ́tò gba ìpè kàtàkàtàkàtà ẹ̀mí ti bẹ̀ lára rẹ̀ tí wọ́n bá fi rí tán rí bá sísè ní wàfẹ̀rí ìlú èyí ń lẹ́tọ̀ àmì ìdímọ́tò gbá ẹ̀rọ ti wá sọ̀rùn lẹ̀ ẹ̀dá mọ́bẹ̀ wá ẹ̀dá pẹ̀ dáhùn níbo tẹ́lá yìí ti kú èwọ̀lélẹ́ yìí ó ti di mọ̀kúdá bẹ́ẹ̀ náà ni ẹran tí wọ́n bá ti tàkúté mú tí tàkúté bá ti mú àyàfi tó bá ṣe pé èèyàn bá a lálàyé ẹran mi bẹ títa kò tẹ bá mú wọn sì bá láláyè ó lè fi wíìkì o nígbà àwọn kí àwọn àti bisimilahi Allahu akbar kó wá ṣe gàkíàtò rẹ kó ju àbí kó jẹ pé nǹkan téèyàn dẹ́lẹ̀ yìí ga ló ti dùn ìyẹn ti rí kó ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kọ́dà kọjá pé níbi òkè ọrùn níbi ẹ̀gbẹ́ àbí ìkan ló ti dùn ẹ̀jẹ̀ ta jáde eléyìí jẹ́tọ̀ lẹ́yìn ìgbà tó ti bísímìlà àmọ́ yẹn ti kú ó ti ní wọ́n ti tẹ́ lọ́rùn kíní yẹn ti fún lọ́rùn ọ̀hárí bíi mí ẹ̀jẹ̀ kẹ́kọ̀ọ́ ti jáde bísímìlà alákọ̀ọ́kọ́ yọ ọ̀ràn o so eléyìí òun náà ní ìdájọ́ tó rọ̀ mọ́ bí kọ̀ọ̀kan èyí tó jẹ́ láì èyí tó jẹ́ láì èèyàn mú kóńdó àbí pọ̀pá tó máa ń jù sí tí wọ́n lẹ̀ mẹ́ràn ó wá sí bisimilahi allahu akbar ó jù kíní àwa lọ bá ẹran ẹwọ́ yẹ ayẹyẹ kan ní bóyá parò bàtí ó fi débẹ̀ àti ó ti kú torí pé kò àmọ́ tó bá bá tó ti dàbọ̀ tó ti di kínní àbí kó jẹ́ pé nǹkan tó ṣe kínní yẹn gangan ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ó rí ẹ̀jẹ̀ ta gbàùn ló tó lẹ́tọ̀ọ́ kọ́dà kọjá pé ibi tí ọyọ kó ti du àlùwọ̀dàjẹ́ kì ṣe dẹ̀jọ́ ló ti tu ó tu ẹ̀jẹ̀ lẹ́nu ó sàtú yóò wá dà gẹ́gẹ́ bí ìdájọ́ ẹran tó ṣe pé ó ti di ẹran eh, dìgbòlógí wọ́n lè fẹ́ pa màálù mi nínú iléyà àbẹ́rẹ́ àkómi tí ó kàn ṣàkíní mẹ́lìgọ̀ ìlọ́wọ́ tí wọ́n mọ̀ wá lé káàkiri nǹkan dé ìṣẹ́ ló lè sún tọ̀ wọ́n bá ṣe kíní tó wá bí oògùn ẹ̀lòmíì báyìí nǹkan kan tọ̀ irú eléyìí nìsín bó ṣe ìbọn náà bá rí sáré bísímẹ̀ láyé ó ṣe inú náà ti fa náà ti fa níkùn ya kẹjẹ náà jáde náà ṣe bísímẹ̀ láyé ẹ̀hẹ́n àbí lẹ́yìn ìgbà tó bá bá tán wọ́n ṣe wá rí ìlú kọ́dún rẹ̀ ká máa ti bọ́ àmọ́ tó máa lọ yín níbọn àbí kọ́kẹ́ máa jẹ́ ban kan wá wó nǹkan lè mọ́lẹ̀ gbúù ọkàn wò ni ẹ̀jẹ̀ wá jáde wọn ni àti èdè wo ẹ ẹ mọ́bẹ̀ wá kásáré ju kò sí sáré ju wọn kà ó nígbà tó ṣe àmúgbà kan ti yìn ń bà wọn àbí sáré kẹ́ni kan wá wúyì wọn ṣẹ̀ wá rí ẹ̀jẹ̀ ta sílẹ̀ ló fi jẹ́ pé ọ̀rọ̀ zaka ká du ẹran kẹjẹ tó ẹ̀kọ́ jáde yẹn wọ́n fi ẹ̀jẹ̀ yẹn olùkọ́ ti ń jẹ́ ẹ̀jẹ̀ yẹn kì í ṣe nǹkan kékeré nípa kótójúfẹ́ náà di ẹ̀tọ́ àti ìdárúkọ ọlọ́run ọba ní ṣókí irú eléyìí èèyàn ní ìdí àjẹkalẹ̀ látàná ọwọ́ mú ẹran lónìí ìyẹn wá bá ní jífà ó ti kú síbẹ̀ ẹjẹ oṣù jáde yan lẹ́tọ̀ọ́ láti jẹ̀wé ẹran yìí àti tó bá ti pín yàn bá ìgbà òun ni ìyẹn tó lè dù tó bá wá di kọ́dà bí òṣèlú bísí mi láì mí ìmọ̀ èyí tó dáa ni kó ṣe àmọ́ ká ló gbàgbé irú bísímìlá alákọ̀ọ́kọ́ yẹn ó lè ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wal ilmu inda náà.